lọ́lọ́kan òjọ̀kan àti ilé ìjọsìn lápapọ̀ ẹ má fẹ̀tọ́ àwọn ìwé dùn wọ́n ẹ wá kó wọn wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ẹ tí ò débí ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ ó pọ̀ tó wú ẹ̀ lọ ní three thousand naira lọ́wọ́ wọn ọmọ kọ̀ọ̀kan. great value every day. Get ready to light up your December with a Fuse Festival brought to you by Stanbic IBTC Pension Managers. Enjoy a day filled with lots of food, music, games, shopping, freebies, and faji on December 23, 2023 at the Live Sport Entertainment in Lekki. Watch the grand finale of the Fuse Talent Show live where we unveil Nigeria's future stars in music, dance, fashion, and tech. And that's not all. Your favorite music artist, Bloody Civilian, Fields, Adekunle Gold, and NSG will be rocking the field stage with electrifying performances. Register for free today at the Stanbic IBTC Events app. The Fumes Festival is powered by Stanbic IBTC Pension Managers. On the 12th day of Christmas, my Maggie gave to me. Twelve spicy suya, eleven orishi rishi, ten rats of my. party jollof two gigs dodo afofo with egusi. From season to season with Maggie, cook the difference. My people, my people, how una dey? See, eh? As una dey hear my voice, na salt one sweet wella see eh na correct movies and shows dey for you on top prime video this season so my guys make una no dull at all at all this christmas o oh. if you never get prime video download am sharp sharp or make you sharply visit primevideo.com to start your free trial today o. Oh. You're listening to 105.9 Fresh FM. Fresh FM yìí. Oyinmọ̀ máa dùn. Nílùú Ìbàdàn. Láti kílẹ̀. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ètò lóríṣiríṣi. Kápolówó ọjà. Ajẹ́kùgbàjẹ́. Fresh FM yìí. 105. Fresh FM máa gbà yìí. káàkiri àgbáyé láti ń gbọ́kàn nìyí ẹ wá polówó ọjà ajégúngbàjẹ́ lábala. ọba lọ kì í jẹ́ ó táwọn lọ ìkànnì Fresh FM máa gbà yìí. Fresh FM yìí tó kárí ilé o ìròyìn ajá balẹ̀ ìbẹ̀lẹ̀ tí máa gbà. Fresh FM. Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri lẹ́wà látinú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni ó. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn Fresh FM Àdábàgbẹ̀ lórí Fresh FM. ajá balẹ̀. ajá balẹ̀. adúpẹ́ tiwa o adúpẹ́ ẹ̀dá tí ọba lè dúpẹ́ òun lọ́mọ̀ mo kí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ kú àmójúbà wa ọ̀ lákọ̀tún lórí ìròyìn ajá balẹ̀ èyí tẹ̀yin fẹ́ràn láti máa bá ní tẹ̀yin yọ ọ́ sí gẹ̀ ajá balẹ̀ bí ẹmu kọlọ́kọ́ ni àwọn ìwé wọn wáde wọn lónìí èmi ti dé ní tèmi tèmi mọ̀ mọ̀ ìmọ̀ tẹ̀nì kejì mẹ́ àmọ́ pẹ̀lú ògo ọlọ́run ó ti pè mí ó ní ọ̀nà bá kọ́lé tó ti gbé bí ṣe ṣe dé ó ní ọ̀nà kìnnìkan ni ó tòṣí ọ̀nà ilé epo kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀tọ̀ popular báyìí pé ọ̀nà wà báyìí mo ní ọlọ́run ọyọ ọlọ́run ọyọ tọba o ti rẹ́ kọ gbà tọba si sì rí nǹkan gbà ó fi bánú bẹ́ẹ̀ ni kọ́ balẹ̀ síbi Nigerian Tribune sọ̀rọ̀ The Nation sọ̀rọ̀ Punch àti Vanguard àwọn náà wáde lónìí àwọn ọmọ inú ẹni ààyè wọn méjì ó ṣòfò báyìí o two APC Senate seats declared vacant ok kí ni tó dé o tẹ́ ní ààyè yín ti ṣòfò àmọ́ gbọ́ ńgbà tí ọba tún yà ọ́ àmúsùn lálẹ́ ọ̀ṣẹ́ ọmọlè ìjà àgbà méjì lélẹ́yìí o ó sọ wípé nínú ìtàn ìjọba àwa ara wa kéèyàn ló ṣe ìbò abẹ́nú ó burú èyí tí ó ṣe yìí kò bá ojú mu kódà pa ó sọ̀rọ̀ o wípé gbogbo àwọn nǹkan tó ṣe táfà tí wọ́n fi yọ ọ́ gẹ́gẹ́ bí alága ẹlẹ́gà eh, <laughs> àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC mọ́tò bẹ́ẹ̀ lẹ́yìn òde o bákan náà oríṣiríṣi àwọn nǹkan ló kúnnú òwe lóòrọ̀ ti òní yìí o ọmọ ọdún mọ́kàndínlógún ọgbẹ̀mí ọmọbìnrin tí ṣe olólùfẹ́ rẹ̀ ní Bauchi kí ló àjẹyó ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers àwọn bẹ̀rẹ̀ ìjókòó àlàáfíà o wọ́n ní ọ̀rọ̀ èyí táwọn sọ ń jò ní èyí táwọn ṣe ó ti di báyìí o wọ́n ní àwọn ò ní yọ ẹni tí í ṣe gómìnà ń bẹ̀ mọ́ Fubara kó máa bá iṣẹ́ rẹ̀ lọ ní wẹ̀lẹ̀mú báyìí ni o gẹ́gẹ́ bá a ṣe rí nínú gbogbo ìwé tó ní òwúrọ̀ yìí nù o látàrí ti pọ̀pọ̀ ṣìnṣìn ti ọdún èyí wọn ti kérésìmesì àti ọdún ńlá ọdún tuntun ti ń kànlẹ̀kùn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà sọ pé ń bá fẹ́ rìnrìn àjò wọ́n ní ẹ lọ rèé mọ́ gun bàálù bàálù kan o <laughs> ọkọ̀ ojú ọkọ̀ ojú irin ni o èyí tá a mọ̀ sí rèlùwé wọ́n ní lọ́fẹ̀ẹ́ ni o fún yín ẹni wọ́n bá fẹ́ rìn ìrìn àjò kódà pa mọ́ bẹ̀ sí méjì ni wípé ẹ bá fẹ́ tún lọ gun ọkọ̀ tó yẹ pé dánfò lẹ́yìn bá fẹ́ gùn wọ́n ní ẹ mọ̀ nsó ẹ lọ rèé wọ̀ iye tẹ́ ẹ bá ń san tẹ́ ẹ bá ń san ọgọ́rùn-ún náírà àádọ́ta lókù tẹ́ mọ̀ sàn báyìí kí òun kàkó wa kí ẹni tó bá jẹ mọ́ pé yọ lọ láti Èkó lọ síbi kankan nù tó ayé pé yọ kárí orílẹ̀-èdè Nàìjíríà àjẹ́ pé welcome development iná ní tí a mọ̀ pé Tinubu ti kọ ìwé sí ilé ìgbìmọ̀ asòfin hàn wípé àwọn tó jẹ́ adájọ́ mọ́kànlá kí wọ́n bá ní yẹ̀ wọ́n wò dáadáa kí wọ́n lè bọ́ sí ilé ẹjọ́ èyí ó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà bákan náà nínú ìwé ìròyìn la tún ti rí àwọn ìròyìn míì tó jẹ mọ́ ti ìrọ̀lẹ́ ayé ọ̀pọ̀ o ọ̀pọ̀ bàbí ní òwúrọ̀ ti òní kọ́nà ọba ẹlẹ́gbọ̀nrẹ̀ kọ́ba ni tún nàìjíríà ṣe ni o látàrí ti 2024 UTME wọ́n ní wọn ò ní fi owó kún owó kankan èyí tí wọ́n fi ń ṣe ìfowókọsílẹ̀ registration fee wọ́n ní kò ní gbẹ́nu sókè bíi ti òkè ọmọ o. Okay, àjọ wáìkì tó ń ṣe kò kárí ìdánwò oníwèé mẹ́wàá ó ti sọ ọ́ wípé ẹ mọ́ gbà wọ́n gbọ́ ọ́ wọ́n sọ pé àwọn fẹ́ máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ online lesson fún àwọn tó bá fẹ́ ṣe ìdánwò inú oṣù karùn-ún sí oṣù kẹfà May June twenty twenty four. more than conqueror ju aṣẹ́gun lọ. everybody lùkùlùkù. ẹgbẹ́ rẹ fẹ́ pààrọ̀ owó nìbàdàn. ejìgẹ́ sẹ̀tẹ́nì láyé oníkòjìpò ènìyàn fẹ́ fọ́ yángá-yángá sọnù. torí tẹ̀jagun ṣẹ́gun di ọ̀run fẹ́ ṣe gẹ́gẹ́ bó ti ń ṣe látẹ̀yìnwá. nínú ìsọjí ìta gbangba milẹ̀ títí tí ọlọ́jọ́ méje ọlọ́dọọdún. two days crusade. èyí tí ẹni tí ń gbé náà nípasẹ̀ ìgbékalẹ̀ rẹ̀. fún pásítọ̀ yomi adélóye ti land of refuge evangelical ministries. ẹjọ́ aṣẹ́gun lọ mọ̀dàkọ́kọ́lọ̀ làkúrí tọdún ni. jésù ṣetán àti dá onídẹ̀sọ́ di aṣẹ́gun pátápátá. ìdùnnú lọ́kọ̀ òjòkó ẹ̀rí alágbára mú ti ní ìsọjí ìta gbangba yìí jáde. twenty twenty one eighty friday december twenty two lẹ́ẹ̀kọ́ mọ́ni ìrọ̀lẹ́ ọjọ́ méjèèjì evangelist pọ̀jù jọ́sìn reverend lẹ́kùn babatunde etí ìpolórin ẹ̀mí ni ọlọ́run máa tẹnu wọn ṣiṣẹ́ agbára tọdún ni nígbà tí pásítọ̀ yomi adélòye ó máa gba gbogbo ènìyàn lálejò ibi tí ó ti máa wáyé ní abẹ́sẹ̀ street balógun area ẹ̀rọ ọ̀rọ̀ yẹn lòkun lójú ọ̀nà igbó olóyin ń bàdàn o kò fẹ́ máa wà ní barrack junction ilé ìpín tó tà ní sango àti lọ́jọ́ máa pè zero seven zero one nine seven three seven eight five one. yìnyín yẹn olúwa ọba tó dá wa sí ògo yẹn Lord. ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli àti jordani reverend oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on twenty second sí on thirty ní oṣù kínní twenty twenty four and we visit places where Jesus performed miracles such as river jordan mount of capernaum and even as nazareth where Jesus Christ was born báyìí tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ yìí fitfly lónìí tó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ yìí fitfly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀ ẹni tí ò mọbi tẹ́gbẹ̀ tí ń gbé ńlá yóò sáré kú ni bẹ́ẹ̀ sì níbẹ̀ yorùbá rẹ́ni bálà ọ̀là kì í yá kankan congratulation ìlú ìbàdàn ẹ kú oríire aládé ti wọlé bá lálejò yes it's game changing season with e-commerce revolution company the one and only aladdin it's time to join the presentations of the biggest e-commerce in the world live in the brown city of ibadan capital of oyo state pẹ̀lú aladdin wàá rajà pawó ojúmọ́ yes kẹ́ gbọ́ mi dáadáa wàá máa rajà pawó sápò ara rẹ lójoojúmọ́ aladdin pẹ̀lú àrọ̀ ọ̀tọ̀ àwa gangan ni fàràdàrà ò tí ì kẹtẹjọ tó bá fẹ́ já tán nípa aladdin máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ àròtọ̀ yìí lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí twenty first december twenty twenty three láago méjìlá ọ̀sán ní mof twenty one event center adeoyo ring road ibadan yes you heard me right attend this special training for free on thursday twenty first december twenty twenty three by twelve pm at mof twenty one event center adeoyo ring road ibadan for more information call oh seven oh five five six four two nine five one eléyìí kì í ṣe sogúndogójì o ìran ìṣòwò ní jèrè ìwọ náà wá kó nínú ìdókòwò yìí kí o jèrè. rẹpẹtẹ. ìmọ̀lẹ́dẹ́ òkùnkùn paradà. ẹ ó yè gbogbo ènìyàn. wákàtí náà ti dé tọ́lọ́run alààyè fẹ́ bí ayé gbogbo wò. nínú ìpàgọ́ oṣù kejìlá ọlọ́dọọdún annual december retreat ẹlẹ́ẹ̀kẹtàdínlógún irú rẹ̀ lábẹ́ àkòrí ìmọ́lẹ̀ ńlá the great light. ọlọ́run alààyè ti ṣe tán láti tan ìmọ́lẹ̀ sí gbogbo abala òkùnkùn ayé onígbòjìgbò. èèwọ̀ ni kò má sùn nígbà tó pé èèyàn ń gbáre pẹ̀lú gbogbo ìṣètò bẹ̀rẹ̀ láti thursday december twenty one títí di sunday december twenty four twenty twenty three nìdí á máa já ìmọ́lẹ̀ àtàn òkùnkùn àṣà òmìnira dé. lábẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run bíi pastor johnson olúlí yíyẹ jùlọ apọ́sù joshua dàpọ̀ òjò prophet samuel jésù yínká pastor joseph olúwọlá jìmí àwọn olórin ẹ̀mí evangelist ọpẹ́yẹmí olúṣọlá evangelist gbémisọ́lá látà glory ọjọ́ thursday ìpàdé aago márùn ìrọ̀lẹ́ ọjọ́ friday àti saturday aago mẹ́sàn-án àárọ̀ àti márùn ìrọ̀lẹ́ ọjọ́ sunday làṣekágbá láago mẹ́sàn-án àárọ̀ ó yá èrò wìtìwìtì jesus discipleship ministry yejide junction nítòsí st grammar school mọ̀lété ìbàdàn ìmọ̀lẹ̀ pastor olúṣọlá emmanuel ayọ̀délé lólùgbàlejò ìmọ̀lẹ̀ dé lórúkọ jésù fún dominira.

ó ti ràn mí lọ́wọ́ ti Násárẹ́tì o. Jésù ti Násárẹ́tì yóò tún ṣiṣẹ́ agbára. nípasẹ̀ pé ẹ̀ tó ń lò fún ìgbẹ́ nídìí omi mojìmọ̀ lórí pásítọ̀ Joseph Akíákadé o. kó tó jáde ní twenty twenty three gbogbo ọ̀rọ̀ lẹ́ra ní ogun ní àṣẹ àti agbára nínú orúkọ Jésù fẹ́ palẹ̀ mọ́. nípasẹ̀ pé ọlọ́run lórí àwọn ìránṣẹ́ rọ́d prophet edward kíalabi prophet julius ayatunde prophet timothy oyekunle pastor c ọláyà àwọn olórí ẹ̀mí bukola akíndéṣẹ́wọlé jésù ayọ̀dẹ oyewọlé ṣòro ayémídìtọ̀ bukki praiser eagles voices pastor joseph akíakíadé baba igi wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ lórúkọ jésù látọjọ́ monday twenty five the sunday thirty first december rékọjá sí twenty twenty four láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́ gbogbo ẹni cac eagles assembly láti ìwọ tàbí olódó bó ti ṣe ìwọ́rọ̀ ìyànà church ńlẹ́lá nínú ẹ̀ máa bọ̀ gbogbo èèyàn ló máa sá testimony bá àbára ẹni bá làwọn làkìyà kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property The living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn Hey, who would you want to get a gift for? Of course, my husband. My boss. I'm a party at work. You know now. Of course, my wife, grandma, and my sister. My girlfriend, of course. Oh boy, now my girlfriend now. <laughs> Vine Gifts got you covered always. Get amazing gift items for your family and friends at affordable prices. HNC London shirts, we've got you covered. Corporate gifts, designer perfumes, we've got you covered. Exotic home decor, ties, beds and cufflinks, we've got you covered. Bags and jewelries, households and toys, men accessories, designer wristwatches, Swiss laces and fabrics and more. We've got you covered. Delivery service also available to your doorstep. We are just a call away. 0803 401 9283. 0803 401 9283. Visit us at number 3 Uliyoli Way off Favors Bus Stop, Bodija Ibadan. Shop C43 Coco Mall Shoprite, Dubai Ibadan. Or Ulukumeji Bus Stop opposite IGC Grammar School, Akobo Ibadan. Vine Gifts, page setter in gift items. Jingle bells, jingle jingle all the way your number one ogbonge store foodco get tori to yarn una christmas time don't come with plenty happiness join body with our gidigba deal chivita hundred percent juice now just seven hundred and forty-four naira ninety-nine kobo coca-cola pack of 12 2,499 naira ninety-nine kobo and we summer you with taste of christmas with Olandia evaporated milk one ninety gram with just three hundred and ninety-nine naira ninety-nine kobo pure heaven wine red grape seven fifty mil two thousand four hundred and ninety-nine naira ninety-nine kobo cotton bẹ́ẹ̀ o fìfẹ́ hàn sí àwọn ẹbí ará pẹ̀lú ẹ̀bùn hamper tó jọjú pẹ̀lú ẹgbẹ̀rún méjìlá àbọ̀. from twelve thousand five hundred naira. make you make this Christmas season a memorable one with our delicious food trays and snacks from five thousand five hundred naira. this promo runs from Wednesday thirteen go reach twentieth December terms and conditions dey o. grab your awoof goodies make the celebration dey speak. Antata twenty twenty three the Choir and Orchestra of Christian Church International, Ibadan and Environs present Christmas Cantata 2023. Kérésìmesì dé o. Gbogbo akọrin ti ìjọ Christian Church International, Ìbàdàn àtàgbègbè ẹ̀ ló ń fi tìfẹ́tìfẹ́ pè gbogbo ènìyàn síbi ìpàtẹ orin àti àlùjó láti sàmì ayẹyẹ ọdún Kérésìmesì 2023. holding at the Cathedral of Christian Church International, Olorunsogun Akoro Road, Ìbàdàn on Sunday 24th December 2023. Time 10 a.m. prompt. Ministering His Lordship Bishop J.O. Oyelade JP, Chairman, Board of Trustees of the Church, and other ministers of God. All are cordially invited to come and share the joy and blessings of Christmas with us, and you will never remain the same again. Amen. Amen. Announcer Christian Church International. àdùpẹ́ àdùpẹ́ Adupe ṣé o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ adúpẹ́ ṣeun amọ̀rírì oore tẹ̀ ṣe. láti iléeṣẹ́ ag industries limited tí a ti ń ṣe royal guard disinfectant láti ń fi òun ọpẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò paná ìfẹ́ wa from all of us at ag industries limited manufacturer of royal guard disinfectant we wish all our numerous customers merry christmas and a prosperous new year for details on our products call 080 9842 royal guard disinfectant. disinfectants, kill germs, into top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún ànínú oṣù ember sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà ní iléeṣẹ́ top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀lú àwọn èlò létí ń lò náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo ọjà yìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà àwọn ẹ̀bùn kàbìtì kàbìtì ìjọ tún mọ̀ top success nínú oṣù ember kó o sì ampa tẹ̀ tí wá lọ́fà. babambari ẹni tẹ̀dínwó ìdá ọgbọ̀n. tẹ́ ẹ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí lóná. ẹ máa bọ̀ nílé iṣẹ́ top success wà lẹ́gbẹ̀ẹ́ mr biggs ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lórí ring road challenge ìbàdàn tó fi magasin cocoa house dùgbẹ̀ ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ wema lábẹ́ bíríìjì mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight top success orúkọ tá a fi gègé wú wúrà kó. ó lè jó. la, làlà. sacrifice of praise ẹ̀bọ̀ pẹ́. <laughs> ìyẹn gan ni kókó àkòrí omi tuntun mega praise tọdún yìí pẹ̀lú àkànṣe ìsìn ọpẹ́ òpin ọdún ti twenty twenty three ó máa sọ kútú wọ̀wọ̀ nígbà táwọn olórin ẹ̀mí bíi evangelist bukola akíade sẹ́wọ̀lẹ̀ jésù Yinka aláṣeyọrí evangelist elijah akíntúndé àti pásọ ìfẹ́ olúwo dógíyàn bá forin àti ìlú gbé ẹbọ pẹ́ síwájú olúwa lọ́jọ́ thursday ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún tá a wà yìí ní gbàgede ilé ìjọba tó wà lágodi ńbàdàn láago mẹ́ta ọ̀sán oníwàásù lọ́jọ́ náà pásọ fẹ́mi emmanuel bó ti jẹ́ nìyẹn olùgbàlejò àgbà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ his excellency engineer dr olùṣèyí mákindé fnse jagunmólú ti gbogbo ilẹ̀ ondo omi tuntun mẹ́rin. monday december four títí wọ friday january five ọdún tuntun ẹ tètè máa bọ̀ lọ́fíìsì tí pọ́ǹpì concept tó wà nọ́mbà twelve ààrẹ tẹ̀lé street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifù zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrẹwà àmúrẹwà àṣemáṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. concept developer that cares. ọlọ́run adébóyè kó fipá kan dáwọ́ iṣẹ́ dúró gbogbo ènìyàn máa bọ̀ wá pàdé ọlọ́run olùràpadà bàbá ayérayé tó lágbára láti rani padà kó lọ́wọ́ gbogbo ajogun àti dojúkọ sínú ìyè ayérayé àti ìfọ̀kànbalẹ̀ tí ò lóṣùwọ̀n ẹ wá gba àṣẹ ìrọ̀rùn lópin ọdún látọwọ́ ikọ̀ àti ìríjú ọlọ́run alààyè bàbá wa ẹni ọ̀wọ̀ pásítọ̀ ea adébóyè tìjọ redeemed christian church of god bàbá ń bọ̀ wá sílùú fìdítì lọ́jọ́ kejìlélógún oṣù kejìlá lọ́dún twenty twenty three ìlú fìdítì ó gbàlejò ìfarakínra ọ̀tún pẹ̀lú ìríjú ọlọ́run ní gbangba pápá ilé ẹ̀kọ́ ọmọ fìdítì grammar school láago mẹ́jọ àárọ̀ níbi àkànṣe ètò ọlọ́dọọdún tí a pè ní ẹ jẹ́ kí a lọ pẹja let's go fishing àkòrí ètò tọdún yìí ni bàbá ayérayé ìwọ náà máa bọ̀ wá gbà fàmì òróró yàn tún lọ́wọ́ bàbá ayérayé àtolùràpadà gbogbo ẹ̀dá ìdè ajá òun aṣá ìfòyà òní símá ìgbàlà gbígbó sì jẹ́ tiwa aago mẹ́jọ àárọ̀ lólùràpadà wa ó ti máa ṣe àṣepé iṣẹ́ nínú ayé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn olùgbàlejò ìjọ redeemed christian church of god ọ̀yọ́ province seven ọ̀yọ́ lábẹ́ region forty two jesus embassy ìbàdàn. gbogbo ènìyàn agbègbè ìjọba ìbílẹ̀ àfijó ìjọba ìbílẹ̀ àtìbà ìjọba ìbílẹ̀ ọ̀yọ́ west àti ọ̀yọ́ east. torí yín ni ó. gbogbo ọdún lè dàbí kérésìmesì. ojoojúmọ́ làwọn èwe ń ya kẹ̀tíkẹ̀tì wá wo bàbá kérésì. ilé orin challenge no time to waste. èyí gangan ni ìdè rush báwo ìwé ṣe ń wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm mẹ́ńjẹ̀bú ilẹ̀ màálù fánítsọ̀ àpò ìrẹsì òróró jẹnẹrétọ̀ tẹlifíṣàn fìríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹ́bù kàǹkà ń gbà lọ́wọ́ santa tó ṣe iyebíye bíi wúrà àti fàdákà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí three thousand naira wò wọlé ọmọ kọ̀ọ̀kan gbogbo fàájì gbogbo eré pẹ̀lú nǹkan ṣeré ọlọ́kùnrin òjọ̀kan ọgbà ni adẹ́rìnpẹ̀kẹ́ ni àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm dúró sórí ìtàgé kan ṣoṣo ó ṣeré tasiya dáhùn èwo lára yájẹ́ káwọn òbí gan bá dọ́gba tọ́dún lékenke lékenka ẹ wá wọ̀nyí ká lé orin challenge ìbàdàn bó ṣe tẹ́rẹ̀ rẹ tó tẹ green bíi maracana stadium ní brazil ogun agbègbè ló ṣe yòdò yìí dé dókítọ̀ yínká ayéfẹ́lẹ́ ọjà ló kí gbogbo ìwé káàbọ̀ báwọn dọ̀wẹ́kẹ̀ yẹ fótò papọ̀ ẹ̀yin òbí alágbàtọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ẹ̀ka ìjọba lọ́kùn òjọ̀kan àti ilé ìjọsìn lápapọ̀ ẹ má fẹ̀tọ́ àwọn ìwé dùn wọ́n ẹ wá kó wọn wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ẹ tí ò débí ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ ó pọ̀ tó wú ẹ̀ lọ ní three thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas. iléeṣẹ́ Gasland ló kí gbogbo ẹ̀yin oníbàárà wọn tẹ́ ẹ ti bá wọn dòwò pọ̀ láti bẹ̀rẹ̀ ọdún yìí wọn láwọn kì í kú ọdún kérésìmesì àtọdún tuntun láti mọ rírì ẹ̀yin oníbàárà iléeṣẹ́ Gasland ni wọ́n fi gbé àǹfààní five percent discount kalẹ̀ fún gbogbo ẹni tó bá fìlì gas ní iléeṣẹ́ Gasland lópin ọdún yìí ẹ mọ̀ bọ̀ láwọn iléeṣẹ́ wọn tó wà ní Olúyọ̀lé ìyànà sí ìyànà church ọlọ́run ṣògo àkànrán nihot ilé tuntun samanda ring road mọ̀lété fẹ́lẹ́lẹ̀ express àkóbọ̀ àrèmọ àpáta ìjẹ̀bú òde ilé Ifẹ̀ òṣogbo àkúrẹ́ garage college road londo òjòǹgbòdú àtiwájú olivet college lọ́yọ̀ọ́ ìgàndò àtòkè àró nílùú èkó àbújá ìlọrin lẹ́gbẹ̀ẹ́ àlè ekima university ẹ máa bọ̀ ní. quiet and serene environment academy suit dey dey o come check us out now academy suit dey ososami road okeado and the old ife road for ibadan another branch dey abeokuta for ogun state taliwaya na zero eight zero nine two nine three zero zero zero zero academy suit oga at the top. ajá balẹ̀. àwọn ẹni tá a ti dé jàre. ta lẹni tẹ wí. oh sorry ta láti láwí ẹ. ẹni tá a wí. ara àbí tún ti dé o ẹ̀jìnlẹ̀ sí jagidi jagẹ́. èmi ni wọ́n máa fi kọrin lágbo. àwọn ará àbí tún ti dé o ẹ̀jìnlẹ̀ sọ́nà bá ń kọ́lé. mo lórin o àwa sì kọ́ la ní. ẹ̀yin lẹ ní tọ́lọ́ ti kàn yín ìgbà táwa ń ké táwa yán Báńkọ́lé wa kọ́ níbẹ̀ ṣé bí ọ̀nà. Akálàwé. ẹ tí mi àti sẹ́bùrù wọ bíríìjì. lọ kí ló kọ́ lépo tó pọ́pùlà bẹ́ẹ̀ náà. taska. tálá lépo ọ̀nà lépo taska báwọn. wọ́n wá gbé ń gbẹ̀bù ọ̀nà odò ọ̀nà wọ́n á gba èèyàn lẹ́bùrú kan báyìí. bó ṣe yẹ kó rí nù. wákàtí kan. bó ṣe yẹ kó rí nù. èyí wà láyé kí tẹ ọmọ bá. Yes. ìgbà tiyín tiwa lóde a ó fara mọ́ tiyín náà lóde ó fara mọ́ ìgbà títí wá dé ẹ ń sọjì ká ẹ ń ṣe yẹ̀yẹ́. ìgbà tiwa lóde a ó kúkú fara ah. ẹni ta ti dé o abọ́ládé ẹni ta ti dé o. àgàgà tí ẹ mọ̀ pọ̀ náà lé ẹni tẹ́nu rẹ̀ ẹnu rẹ̀ òdúró jẹ́jẹ́ yìí ẹnu rẹ̀ òdúró jẹ́jẹ́. ìwọ lọ mọ̀. <laughs> ó di wá nù àmọ́ bọ́ọ̀lù ilé òní òjì. mo ti ka àwọn àkòrí kò nu òwe ìròyìn láàárọ̀ tòní ẹja wọnú ẹ̀sán sansan ni o. èmi rí ibìkan tí wọ́n sọ pé amósùnlálí ọ̀ṣẹ́ kí ló dé hmm. ìjà àgbà méjì rèé kí ló lè wá ṣẹlẹ̀ báyìí mọ́ hmm. díẹ̀ bí irú ẹnìkan kan bó ṣe kú nípò alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC àmósùn hmm. sọ fún ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ bó ṣe ṣe ra rẹ̀ lọ bára rẹ o hmm. ẹni tó fi odidi sáà méjì tó fi ṣàkóso ìjọba ìpínlẹ̀ Ògùn bẹ̀hùn àti sẹ́nẹ́tọ̀ lẹ́ni tí ń sojú àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn nínú iléègbìmọ̀ asòfin ní iléègbìmọ̀ asòfin tó ń dé lánàá sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn ó ti sọ fún alága àpapọ̀ tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sẹ́nẹ́tọ̀ Adams Oshiomhole wípé ó fẹ́ dorí tọrọ kodò lórí àwọn nǹkan tó fà á tí wọ́n fi gbọ́n kúò lórí àga gẹ́gẹ́ bí alága fẹ́gbẹ́ òṣèlú APC kò sówó tọrọ ni o ẹ béèrè òpùrọ́ ni ní àná tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday nígbà tí wọ́n ń sọ ọ̀rọ̀ kan bí àgbékalẹ̀ ìwé tuntun wọ́n ní etí ẹnìkan kọ tí wọ́n porúkọ rẹ̀ ní Saliu Lukman Òṣùọ́yìn ní ìpínlẹ̀ Ògùn ó mú wa sí ìrántí wípé ṣe é rí ẹni tí í ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ ṣe báwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ebi wọn wá pé tí wọn mú un lálejò nítorí àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ká mọ́ lọ́wọ́ ni pé àgbàlagbà kì í yáyò kí lọ́ọ́ báyìí wà àmúṣò wa gbà á nímọ̀ràn èèyàn <clears throat> ọ̀sẹ̀ ọmọlẹ̀ wípé tọ́wọ́ bá ti fẹ́ máa sọ̀rọ̀ máa ṣe sùúrù máa sọ̀rọ̀ kó máa roko tó máa wí o tó pé gbogbo àwọn nǹkan tó ń tó ń sọ nísìn bí ìgbà tó mọ̀mọ́ fẹ́ fa lọ́bọ̀lọ́bọ̀ lé ara ẹ̀ lórí ni o nínú àwọn ọ̀rọ̀ tó sọ ńbẹ̀ tí àwọn náà dẹ̀ ń fún ní ìmọ̀ràn wípé àìmọ́ wí bẹ́ẹ̀ o wọ́n ní sẹ́nitọ̀ Oshiomhole wọ́n ní a sọ wípé yàtọ̀ sí wípé òótọ́ ni wípé òun gangan òun máa mu ọtí wáìnì òun máa mu kí ni gbogbo kàtàkàtà tẹ́ wíyì pé tọ́ba tẹ́ bá ní kí wèrè ó sìnkú ìyá rẹ̀ bó ṣe wù ẹ wo yóò sọ di súyà tí ọmọ yẹn jẹ ni o wọ́n sábẹ̀ sí ju okòrò síra wọn lóríṣiríṣi. Si èyí tó ṣe é kà mẹ́la ka o torí àwọn ọ̀rọ̀ tó dípẹ́ta wọ́n jù sí ara wọn hmm. nínú ìwé ìròyìn Nigerian Tribune lọ́kọ̀ o ojú ìwé kejì ilẹ̀ kàmọ́ láàárọ̀ yìí. tọ àkòrí miín ní punch fún lójú ìwé keje ìwé ìròyìn punch ẹ̀yẹ́ máa takù Buhari láti rí ojú rere Tinubu amósùn sọ bẹ́ẹ̀ fọ́ sí ọ̀mọ́lẹ̀ ọ̀fẹ́ máa járawọ́ Buhari torí àti máa rójú rere Bọ́lá Tinubu àbí ó kéènà èmi kú òun bẹ́ẹ̀ o. Okay, mo lọ sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard fún tòní lásìgbò òṣèlú tí ń ṣẹlẹ̀ lágbo òṣèlú ìpínlẹ̀ Rivers látìgbà yìí wá láàrin gómìnà tẹ́lẹ̀ àti gómìnà lásìkò yìí ẹ̀yin náà mọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ti bá wọn tẹsẹ̀ lébọ̀ wọ́n sì ti fi kinní ọ̀hún wọ́n ti fi ṣe gbòòlé àmọ́ lóòrọ̀ tòní wọ́n ní gómìnà ìpínlẹ̀ Rivers ti àgbà tán yányán wípé òun ṣe tán o láti bẹ̀rẹ̀ àmúṣe àti àmúṣe àdéhùn àkọọ̀dù tí àwọn jọ tọwọ́ bọ̀ ìyẹn peace accord àdéhùn àlàáfíà tí wàhálà òfin ní rúgbó mọ́ ńbẹ̀ ìròyìn ọ̀rẹ́ o bí wọ́n ti ṣe kọ́ igun méjèèjì tí ń tàpóró gan òṣèlú láàrin ara wọn ní ìpínlẹ̀ Rivers Nyesom Wike gómìnà àná tó ti di mínísítà òní àti gómìnà lọ́wọ́lọ́wọ́ lásìkò tí à ń sọ ìfòbárà ìtàpóró gan àárín wọn dàbẹ̀ ń pé ó ti ń rò kan gbàgbé o àtẹ̀jáde kan tí kọmíṣánná ètò ìròyìn àti ìkànsáraàlú Mr Joseph uh, Johnson tó ju ọwọ́ lù lánàá tó sì jù sí ìgboro ló kọ gómìnà Simlai Fubara ló sọ ọ́ di mímọ̀ pé lágbára lọ́wọ́ elédùà àdéhùn àlàáfíà láàrin gómìnà Fubara àti mínísítà Wike ó dàbẹ̀ ń pò ti dòdìdì tán gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jẹ́jẹ́ fáwọn àgbààgbà tó bá wọn péjọ jókòó yanjú ọ̀rọ̀ ọ̀hún nínú ìtàtírí aṣọ òbúra gbogbo nàìjíríà pátápátá bọ́lá ahmed tinubu tó johnson kọmíṣánná ètò ìròyìn tó sọ̀rọ̀ yìí ló kọ ìjọba tí gómìnà ìpínlẹ̀ rivers ń tukọ̀ ẹ̀ ló sọ pé gómìnà ti ṣàn ìṣí àwọn àdéhùn olójú òpó mẹ́jọ eléyìí tí wọ́n jọ ti ń jẹ́ impeachment mọ́ ara àdéhùn tí wọ́n jọ fẹnu ọ̀rọ̀ kò sínú àmọ́ wọ́n ní ẹjọ́ kan wà ń bẹ ní ilé ẹjọ́ eléyìí tó yẹ kí ìjókòó jáde kí ìjókòó kó wáyé lórí ẹ̀ lánàá láti pé gbogbo ohun tó rọ̀ mọ́ àyọni àyọni kí wọ́n gbé eléyìí náà kúrò níwájú ilé ẹjọ́ àmọ́ ilé ẹjọ́ ò lè jókòó lórí ẹ̀ lánàá torí pé onídàájọ́ tí ó ń rí sí ẹjọ́ ń lọ sọ fún àwọn èèyàn tí wọ́n wá béèrè fún wípé àwọn ò tí ì gba àṣẹ látọ̀dọ̀ ìjọba ti ìpínlẹ̀ Rivers lórí ibi tí wọ́n ó dórí ọ̀rọ̀ kọ ìròyìn yẹn sá pọ̀ kalẹ̀ wọ́n kọ́ ọ lọ ẹ̀yin ní kẹ́ ẹ lọ gba balance ẹ̀ ẹ̀ka yòókù ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard fún tòórọ̀ yìí. ọdún yọ̀ọ̀yẹ̀ òun náà ni ìròyìn eléyìí bá dé o gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Tinubu bó ṣe mú owó téèyàn ọmọ fi wọkọ̀ tó bẹ́ sí ìdajì báyìí láti àwọn ibìkan lọ sí ibìkan bẹ̀rẹ̀ láti òní o títí di ọjọ́ kẹrin oṣù kínní ọdún tuntun ààrẹ Bọ́lá Tinubu ó ti buwọ́lù wípé kí wọ́n mú àdínkù dé bá àwọn owó ọkọ̀ tí wọ́n fi wọ bọ́ọ̀sì bọ̀gìnì bọ̀gìnì láti eh, àwọn ibùdó kan lọ sí ibùdó mi. <coughs> bó ṣe lọ láti ìpínlẹ̀ èkó lọ síbi ìpínlẹ̀ méjì lé ní ogún ó ṣe àlàyé pé láti má jẹ́ kí orí ọ̀tá aráàlú púpọ̀ jù lákòókò ọdún ni wọ́n fi gbé ìgbésẹ̀ yìí kódà wọ́n tún sọ pé ìjọba ti wí pé ẹnikẹ́ni tó bá fẹ́ gun ọkọ̀ reluwé pé tí wọ́n gùn láti àwọn ibi ojú ọ̀nà tó ti wà nílẹ̀ báyìí fún kọ́mọ nàìjíríà ò lè lọ kí àwọn èèyàn wọn wọ́n bá wọn ṣe pọ̀pọ̀ ṣèṣì ọdún ọ̀fẹ́ ìlẹ́gùn o alága fún ikọ̀ tí wọ́n ń wá bí nǹkan ó ṣe rọrùn fún aráàlú láti wọkọ̀ káàkiri lákòókò ọdún tó sì tún jẹ́ mínísítà fún nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ báyìí Délé Aláké ló ṣe àlàyé wípé sẹ́ẹ̀rí ibi tí ààrẹ wa tó nífẹ̀ẹ́ aráàlú dé ni ló gbé síta wípé bẹ̀rẹ̀ láti òní tí í ṣe ọjọ́ kọkànléní ogún oṣù kejìlá ọdún tá a wà yìí òun náà ni ìpinnu yìí iná ni yọ bẹ̀rẹ̀ iṣẹ́ tó jẹ́ pé ó di ọjọ́ kẹrin kí wọ́n tó dáwọ́ rẹ̀ dúró ìgbà tí wọ́n mọ̀ ṣe àlàyé wọ́n ní èyí tí ààrẹ gbé jáde yìí òun náà ni wọ́n ti sọ pé kó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ èyí tí wọ́n pa láti fi ìfẹ́ ti ààrẹ bọ́lá tinubu tó ní sí ọmọ nàìjíríà hàn lórí bí nǹkan ṣe rí ní ìgboro ṣé wọ́n ní gbogbo àná làmọ́ bí ìlú ṣe rí ààrẹ bọ́lá tìǹbù ló sọ wípé gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà báyìí òun náà ti wò ó pé ó yẹ kí ìjọba lè ní nǹkan tí wọ́n ṣe fún àwọn èèyàn wọ́n ní àwọn èèyàn tí wọ́n bá fẹ́ rìnrìn àjò interstate yàtọ̀ sí ti orílẹ̀‐èdè lọ sí orílẹ̀‐èdè bòmí o wọ́n ní àbújá kano kano sí kaduna enugu port harcourt owerri ìbàdàn àkúrẹ́ maiduguri sokoto àtàwọn míì tọ́jẹ́ interstate transportation wọn ni wọ́n ṣe ìdajì lẹ́fìmọ̀ wọ ọkọ̀ àwọn yẹn bá dámú sùn fún wa pé eléyìí náà wú yóò ní tó bù kúò nínú ìnáwó ti ọdún kérésì àtọ̀dún tuntun tí ń hmm. kálẹ̀kùn. ẹ jẹ́ àwọn táwọn aráàlú ń sọ ní nàìjíríà pẹ̀lú bá a ṣe ń retí ọdún kérésì tó kù bí ijọ́ bíi mélòó kan àti ọdún tuntun tí pọ̀pọ̀ sísìn rẹ̀ ti gbòde àmọ́ tí wọ́n ní pọ̀pọ̀ sísìn yìí wọ́n ní àwọn èèyàn ò rí owó tí wọ́n ò fi kin o bẹ́ẹ̀ náà ní táwọn èèyàn ò fi sọdún gan wọ́n ní ẹlòmíì ò tí ì nírètí ẹ̀ síbì kankan àbọ̀bọ̀ Elédùmarè kò dákun kì í ṣàánú kó sì máa ṣàṣàkú ṣàárẹ̀ ẹ jágbọ́n táwọn aráàlú ń wí gẹ́gẹ́ bí wọ́n ti kọ sí ojú ìwé karùn-ún Vanguard tí mo sì ń kà yìí látàrí owó oúnjẹ àtàwọn nǹkan míì bíi ewébẹ̀ àtohun èlò eléyìí tá a máa fi ń gbọ́ oúnjẹ tí ó gbówó lórí lọ́jà wọ́n ní owó ọkọ̀ táwọn èèyàn mọ̀ wọ̀ kí látàdúgbò sádúgbò àti ìlú sílùú wọ́n lòun gan ti di mọ́kàn ìròyìn ọ̀rẹ́ o ọdún eléyìí tó sì jẹ́ pẹ̀lú mi gan tó fẹ́ ṣe é bó ṣe mọ kọ̀ mọ ní nǹkan kan torí pé ọ̀pọ̀ èèyàn ni àpò wọn fúyẹ́ tí ò sí nǹkan kan bẹ̀ débi pé wọ́n ó tiẹ̀ ṣe bó ṣe mọ ẹni yìí sọ̀rọ̀ débi wípé tọ̀ bí abáru lọ bá abáru bọ̀ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí à ń ṣe pọ̀pọ̀ sísìn àyájọ́ bíi Kristi olùgbàlà káwa náà ká yà rọra ṣe bí ó bá ṣe gbà àtọ́làtọ̀ nàìjíríà bad ẹnìkan náà tóun náà jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ìfowópamọ́ ó ní ẹ̀ ó ní ọ̀rọ̀ ìlú tó le ní ìsìn gan ó ti akọjá ti mẹ̀kúnnù àti ti tálákà ó ní jẹ́ jẹ́ mọ̀ pé àwọn tá a rò pé wọ́n rí jẹ wọ́n rí jájẹ gidi gan àwọn gan àwọn gan ń complain tí àwọn náà ń sọ̀rọ̀ síta pé nǹkan kan mọ́ àwọn náà lásìkò yìí ó ní ẹ worú àwọn nǹkan tá à ń rà lọ́jà ní ìsìn gbogbo ẹ̀ ó ti ní ẹ má kàn mí ẹ má kàn wá ẹ má kàn mí ẹ má wá o ó ní mo sì mọ̀ wípé ọ̀rọ̀ dọ́là tóun náà tí ó di bá mi ìkalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ náírà òun ló fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro káràkátà àtọrọ̀ ajé nàìjíríà o ẹnì ń sọ̀rọ̀ ògúnlẹ̀yẹ ni ọlá ní jẹ́ ó ní ìgbòkègbodò ọkọ̀ gan lásìkò kérésì yìí kọ́lọ́n jẹ́ àwọn èèyàn rówó rọkọ̀ àtẹni tí ń ti lérò kó àtẹni tí ń to kó lọ sí ìgboro kọ́lọ́n jẹ́ káwọn èèyàn rówó wọkọ̀ ni o nítorí bí ìta ṣe rí anna ọlájídé oyèwọlé tóun náà jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ó ní rí ọ̀rọ̀ yìí ó tiẹ̀ ti wá sún yàn ó ní ṣẹ̀rí àwọn tẹnu ń jẹ tá a pé ọ̀wọ́n yìí àtàwọn ewébẹ̀ ó ní kì í ṣe pé bẹ́ẹ̀ náà lọ́wọ́n tó bí bá ṣàwọn alágbàtà tí sa ọjà dọ̀ wọ́n lọ́pọ̀ gbàtẹ́yìn máa ń pè mídùmẹ̀nu àwọn ni wọ́n máa bà nǹkan jẹ́ ní ìlànà káràkátà orílẹ̀-èdè nàìjíríà àwọn èèyàn ṣá sọ̀rọ̀ lọ ọ̀pọ̀lọ ṣalalu ẹ lọ rèé gba balance ẹ o ojú ìwé karùn-ún Vanguard fún tòórọ́ ẹ. ẹ gbọ́ ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú jíjarán hmm? ẹnìkan tó jẹ́ àkọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìṣègùn tó yìnbó nípa nǹkan tó ní í ṣe pẹ̀lú ọpọlọ wa dókítà Tèmítọ́pẹ́ Fárúnbí ó ti ṣàlàyé ọ̀rọ̀ pé nígbà àbàfìrí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sísìn àwọn èèyàn tí ó ju ọgọ́ta ọdún lọ wọ́n pọ̀ lé adúláwọ̀ o ó ní wọ́n wà tún wá mọ̀ jarán ìwọ lẹ pé dìmẹ̀ṣà oh tẹ́ra kan mo tẹ́ pé látọ̀ o ẹ mọ̀ ojú òsì fọ́ o bẹ́ẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àbí o right. ìròyìn ń bọ ẹnu ìwé ìròyìn Nigerian Tribune ẹ fẹ́ ká ẹ̀yìn ẹ lọ síbẹ̀ ẹ já lọ síbẹ̀ ẹ̀ka ti ètò ẹ̀kọ́ o ẹni inú ìwé ìròyìn Nigerian Tribune wọ́n kọ sí pé twenty twenty four UTME àjọ tí ń bójútó àṣewọlé ìdánwò ṣe ilé ẹ̀kọ́ ga yunifásitì wọ́n ti ṣe àlàyé pé àwọn ò fi owó kún owó táwọn yẹn fi ń fi owó kọ sílẹ̀ fún ìdánwò yìí o registration fee jamb ló sọ bẹ́ẹ̀ wọ́n ṣe àlàyé láti ẹnu dókítà Fabian Benjamin lẹ́ni tí wọ́n sọ pé àhesọ ọ̀rọ̀ kan ń lọ káàkiri táwọn ń gbọ́ béèrè ní báwàdà ni àwọn tí bá ń sọ kí wọ́n sinmi àgbàjà lórí ẹ̀ torí pé ìrọ́gbu ló wà níbẹ̀ o wọ́n ní àjọ jambu kò ní lọ́kàn láti fi kún owó ọ̀hún torí pé twenty twenty four UTME uh, direct entry epin wọ́n ní three thousand five hundred òun náà ni wọ́n ní ànìkan ló pe àkíyèsí jambu sí o pé àwọn kan ti ń gbé ìròyìn irọ́ káàkiri orí ayélujára wípé àwọn aláṣẹ jambo wọ́n ti sún owó ìfowókọ́lẹ̀ sí òkè wọ́n ní irọ́ tó jìnnà sí òótọ́ ìní eléyìí o kò tí ì kú o níye tí àwọn ń ṣe é o bẹ́ẹ̀ ni yóò sì máa wà títí ìṣó àfi ìgbà táwọn bá tún sọ̀rọ̀ jáde lórí rẹ̀. mọ̀ ń bọ̀ ńgbà tí ọ̀ka ìròyìn ààrẹ bọ́lá tinubu gé owó ọkọ̀ pẹ̀lú ìdajì ǹjẹ́ o mẹ́nubà pé àwọn tí wọ́n jẹ́ transport operators sọ pé dey play o ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ tànra yín bẹ̀ ṣé o kà débẹ̀ ni. bọ́ọ̀sì bọ́ọ̀sì luxurious buses náà sọ. àwọn oní luxurious Vanguard ni wọ́n lọ rèé bá àwọn ọlọ́kọ̀ tá à ń sọ yìí fàpẹ̀rẹ̀ wọ́n dákọ̀ wọ́n ní wọ́n dọ́dọ̀ Young Shagro Motors wọ́n sì rí i pé láti Àbújá lọ sí Òwèrè lọ sí àti Umahia ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n lé márùn-ún àbàtẹ thirty five thousand one hundred naira ní à ń gbé Àbújá Sówèrè àti Umuahia láti Àbújá máa lọ sí Enugu onisha. wọ́n ní wọ́n sì ń gbé ní thirty five thousand naira bákan náà láti Àbújá lọ sí Abia àti Pọ̀tá forty thousand ni láti Àbújá lọ sí Port Harcourt àti Aba àti Owerri Umuahia thirty thousand ni wọ́n ní láti Èkó máa lọ sí Àbújá àbí láti Àbújá lọ sí Èkó twenty six thousand ni àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n wà ń sọ fún oníròyìn pé ibo lẹ́yìn ti lọ gbọ́ pé wọ́n gé kò bá bẹ́ẹ̀ wá lọ́dọ̀ àwọn náà ntọ́ bá dé làwọn ń gbé lọ́dọ̀ tàwọn gbogbo wọn gé kinní kan sí làjì kò tí ì kan àwọn la bí ìròyìn ni mo fi ní ọ̀dà bẹ́ẹ̀ pé ìjọba ní láti wá ṣe àdáyanrí ọ̀rọ̀ yìí ní tààrà kó fi yé àwọn tó kàn mo sábà pé kí wọ́n ṣàtò kéde wọ́n ti ládéhùn pẹ̀lú àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tọrọ ọkàn nídìí àmọ́ fọkàn gbé èèyàn over to you. ajá balẹ̀. ti gbẹ̀míníjà kẹ́rù òbóníjà ó dé tàṣẹ́tàṣẹ́ agbára ìgbẹ̀nujà sí gbẹ̀gẹ́ ńlá ṣe agbára ìgbẹ̀nujà tíṣẹ́ ìránṣẹ́ sanctify word evangelical ministry nínú ìpàdé àdúrà ọ̀sẹ̀ mẹ́ta òru mẹ́ta ẹlẹ́ẹ̀kan lọ́sùn tọ́lárù ìgbẹ́ rẹ̀fẹ̀n f ọmọdé ìjọsìn babatunjú kápásẹ̀ rẹ̀ láti máa gbani túni sílẹ̀ gbẹni níjà lọ́wọ́ agbára ìgbẹ́pọ̀ àwọn ìka ènìyàn tí múni rẹ̀ rù máa sọ. dàgbà korí gbogbogbò ẹni ọlọ́run gbẹ̀mí ní gbogbo ọjọ́rú wednesday kẹtàkẹtà sí friday kẹtà lọ́sọ̀ọ̀sù tọ́sù táwa yìí tún ti kọ́. aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán lákòókò ìgbẹ́nijà tó wúrọ̀. tíṣọ̀rù agbára ìgbẹ́nijà yóò sì máa wáyé láago mọ́kànlá àbọ̀ àṣálẹ̀. lọ́jọ́ kọ̀ọ̀kan two twenty five world evangelical ministries tó wà ní panadabode igbó òpópónà bí àdìo ìbàdàn. níbi tọ́lárọ̀ ti máa lu àwọn ikọ̀ rẹ̀ tí ó bá pẹ̀jẹ́. reverend doctor f ọmọnìyí johnson bàbá àti màmá tujuka pastor babatunde johnson àtàwọn ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run mìíràn ló ń bọ̀ ń bẹ̀. zero zero thirty five eighty six sixty seven seven sixty six. tó o bá tilẹ̀ wà níbẹ̀ ó di dandan kọ́ńtà ló ń gbèjà rẹ̀ jà. jà, jà. Ah, ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lálẹ́ hù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìsọ̀lá GRA phase two agribus stop manata ìwòrò ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ń bẹ̀ àti ibùdó ìtajà tẹ́ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ń bẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bulletproof blocks la fi kọ́ fèsì a sì tún ṣe a sì ń ta bullet proof blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ lè pè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè bọ̀ wọ́n gba ọ́fíìsì n ó tún rajà níbẹ̀. FFX Field Treatment Concentrate yíyọ owó ìrànwọ́ orí epo ṣe mú àkùdé bẹ́ẹ̀ tọ́ ajé fáwọn èèyàn tí wọ́n ń lo epo petrol gáàsì àti dísù ọ̀nà àbáyọ ti dé Autotem Automotive Solution is offering you a fuel treatment concentrate that helps improve the quality of your fuel, prolong the life of your engine, and ultimately help you to save up to 50% on petrol, gas, or diesel. Fún ti yàtàyò tó ọdún yìí, ilé-iṣẹ́ Autotem Automotive ti ṣe àgbékalẹ̀ thirty percent discount fáwọn ilé-iṣẹ́ ńláńlá tó ń lo diesel àtẹ̀dínwó lórí FFX fáwọn tó ń lo petrol. Ilé-iṣẹ́ Autotem Automotive wà ní NCW. Ẹ̀ṣẹ́ Scholar Stone university tó wà ní garden of victory ọlọ́ọ̀gùn òdìfẹ́ road ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu.ng precious cornerstone university jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. Here is a good news for you and your household. Ìròyìn ayọ̀ rèé fún ọ àti ẹbí rẹ you have a child of age zero to twelve with dental defect. bẹ́ẹ̀ni àbí a ti wá gbọ́ pé o fún ọmọ rẹ ní oúnjẹ aládùn ìtọ́jú ara tó ń tẹ̀kọ́ tó péye. ṣùgbọ́n ìyín ọmọ ò fẹsẹ̀ múlẹ̀ bó ṣe yẹ. the Rotary Club of Darwin, England and Rotary Club of Iyaganku, Ibadan, Nigeria have come again with their joint annual child dental mission. The 2023 mission is centered on children with dental diseases which will be handled by professional dental personnel. This program commences on Wednesday 28th to Friday 2nd of December 2023. 2023 from 9am daily. Venue Rotary Youth Center, Rotary Club of Yagoku Clubhouse, YMCA premises by Family Lucia Venue, off Joyce B Road, Ibadan. And guess what? It is absolutely free of any o. For more details, contact 07063087954 or 08052919698. Announcer Ọ̀túnbádáyọ̀ Fámúyègún President fún ọmọ rẹ ní ẹ̀rín ilé ìwà yìí. bọ̀dá àdìsá ẹ dákun ẹ̀jẹ̀ rẹ̀ ni. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ ọ̀fọ̀ lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ pé ìyá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí. wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú Ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n pè ní London Villa Estate three hundred thousand naira pé ni wọ́n ta plọ́ọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú òdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan electricity solar street light borehole ọ̀nà tó yọkùlùlù security tó wẹ́bsáìtì pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wò ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o tí ẹ̀ gbọ́n kínní yìí London Villa Estate. My name is Dr. Yinka Ayefele. Design bricks, homes and properties. Àwọn ni mo endorse o. Àti ṣòfò ṣò tí wàá gbọ́ báyìí. Wàláì mo fọ́. Ẹ dẹ́kun fún mi nọ́mbà wọn. Bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀, kémi náà lọ rà. Ó pé Design bricks sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate, ẹ̀bùn oríire fún ọ látọwọ́ Design bricks ó tún ti yá o gbogbo ẹ̀yin èèyàn ẹ jẹ́ àjọ ṣó. ẹ bá mi ké hallelujah. àṣálẹ̀ orin eléyìí tá a pè ní alẹ́ hallelujah hallelujah night sí ìjọ christ apostolic church power of his voice ministry international ìlẹ̀ánú ọdún ọ̀nẹ́lẹ́wẹ́ ìbàdàn níbi tí àwọn olórin ẹ̀mí yóò ti mọ ẹgbọ́n sókè kọrin ẹ̀mí sọfèrè dí bọ́ǹbù dáná yógun èsù kó tún yẹn gẹ́. ẹ jẹ́ ìjọ gbégbé ọpẹ́ wọ́dún ọdún tuntun nígbà tí àwọn olórin ẹ̀mí bíi màmá bísí aláwìyé àlùkò babatunmi ṣe lady evangelist sadé taiwo olúwa lónìí bísí john ìránṣẹ́ ọlọ́run olùṣọ́ àgùntàn ọmọnìyí john olúwa tó wojú ní olùgbàlejò bá wa prophet ẹsẹ̀ àlùkò ní olùgbàlejò àgbà friday ọjọ́ kejìlélógún oṣù kejìlá tá a wà ẹ́ gangan ni on the twenty two látàgọ́ mẹ́jọ alẹ́ ilẹ̀ mọ́gbẹ̀rẹ́ ìjọ wà ní one cac ilianu street liberty academy road off akala expressway odùọ̀nẹ́lẹ́wẹ́ ìbàdàn níbi àṣálẹ̀ orin hallelujah tọdún yìí tẹ̀mí kò ní ṣòro ṣe o lórúkọ jésù wọ́n láyé tẹ́sìn ò jẹ́ bírò ìdí ò bá kánjú yóò jẹ gbogbo ayé tẹ́sìn ò jayé kírò ìdí ẹṣin ò jẹ tiẹ̀ kò léèwọ̀. pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágbo ara tí mẹ́mí tọ́jọ́. ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n pe búrẹ́dì ní nǹkan panu. iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ ń kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀. bàbá wòlíì pàdé nínú ìrìn ninety days tó ń lọ lọ́wọ́ Avila mountain of fire amúlòkọ Ìbàdàn. bẹ́ẹ̀ni o tí ó dórí òkè àfinamọ́tẹ́ náà fáyà. ó wà amúlòkọ ọ̀nà kan náà ìbàdàn nínú ìrìn àjò aládọ́run ọjọ́ ninety days tí olúborí yóò mọ fi àwọn àtàdó ajagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfihàn wa báyìí oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀ bẹ́ẹ̀ ni àdó àtìlánilẹ́kọ̀ọ́ ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ sàmì àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀ bákan náà níṣẹ́ ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run aláyè ló ń darapọ̀ mọ́ wa. ó lọ lọ́wọ́ báyìí o láti oṣù dísẹ́mbà january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun for unforgettable months of miraculous transformation of life lélẹ̀ yìí o. ẹ pè zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́ kálùlù kálùlù kó dijó kálùlù kó dijó kápẹ́dé kó dodo. èrò ya wá àlùjọ yìí dùn. ó dùn. èrò ya wá ọ̀rọ̀ tún gbà ìyàtọ̀. ẹ wá tí ò gbà. ẹ tún gbà rẹpẹtẹ. nǹkan àyè fẹlẹ tún dé olóhùn arin kékeré jáyé sọ yìí kì í tán lé aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń bọ̀ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀. àyè fẹlẹ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akúkú ṣe tìyẹ dákun má b bọ̀kan jẹ́ mọ́. ayé wa ládùn ó pẹ́ bóyá ìbá àgbọ̀ wá dára fún wa. bẹ́ẹ̀kún bá pẹ́ dalẹ̀ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ dandan. ẹ yẹ ohun sínú ọ̀làǹdò lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ fíjù ẹ̀ nínú rẹ́kọ̀d tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́ làǹdò gangan ló ń kọrin. another track tún lélẹ̀ yìí gbé sókè. ìbálá ti bá bímọ bàbẹ̀. bàbẹ̀ bàbẹ̀ bàbẹ̀ bàbẹ̀ àjọyọ̀ àbòsíyọ̀ ògbàdúrà lẹ́yìn yọ fọ́fọ́ ẹ̀rí kan ní ṣẹ́rí ṣẹ́lẹ́dùmarè mẹ́rin lọ́lọ́run rí àlùjọ tó kí pọ́npọ́npọ́ ó gbọ́n nàrà yọ ó ń kilẹ̀ gbègbè nílẹ̀ tìtìrì lẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀ iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde aloe production international ló pin tó ń ta àwọn distributors ti ń sanwó sílẹ̀ káàkiri àgbáyé lẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ máa bọ̀ ní corporate office wa the music house tó wà challenge ìbàdàn ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six one zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ download ẹ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record yìí nǹkan ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dùn jù àti gbé jáde àgbọ̀ tó gbọ́ ní wìtìwìtì ló ń tà. ìmọ̀ tó sọ pé títí ayọ̀ mi wá ẹ wá mi wá tá láyọ̀ mi wá ẹ wá mi ibikíbi táwọn olóore ajá balẹ̀. ajá balẹ̀. ìròyìn pàtàkì kan tí mo rí nínú ìwé láàárọ̀ yìí ó ṣàǹfààní o kí gbogbo àkáyà tẹ́tí gbọ́ ni wọ́n ti ṣe ìkìlọ̀ báyìí o fún gbogbo àwọn tí wọ́n sọra wọn di alápàtà èèyàn tí wọ́n ń ta kíndìnrín káàkiri orílẹ̀-èdè nàìjíríà pé tọ́wọ́ bá fi tẹ̀yìn gbòrògbè yín ìjọba àpapọ̀ ni ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn tó ṣe pé wọ́n bá ìwà bú lọ́wọ́ wọn tó jẹ́ pé kíndìnrín ẹ̀dá ni wọ́n wá káàkiri tí wọ́n mọ̀ ta fún ẹlòmíín tàbí tí wọ́n fẹ́ mú kúrò lórílẹ̀‐èdè nàìjíríà ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí ti ṣe ìkìlọ̀ fún wọn pé kí wọ́n lọ ṣe mẹ̀dọ̀ ìjọba sọ ìkìlọ̀ ní àná nínú àtẹ̀jáde kan léyìí tí ó ti iléeṣẹ́ ètò ìlera jáde láti ọ̀dọ̀ arábìnrin Patricia de Warriche ó sọ wípé wọ́n láti kìlọ̀ báyìí o látàrí gbọmọgbọmọ náírà gẹ́gẹ́ bí owó ìtanilójì tàbí kó lọ sí ẹ̀wọ̀n ó ní ẹ̀wọ̀n ọdún méjì tàbí kó kúkú jẹ́ pé méjèèjì ni kó lọ ẹ̀wọ̀n kó tún san one million naira wọn ló yẹ kí wọ́n tẹ̀ ẹ́ mọ́ àwọn èèyàn létí o pé àwọn tí ń lọ rèé ta kíndìnrín èèyàn àtẹ̀ntí tó ẹni tí ń tà àtẹ̀ntí ń rà á pé ọ̀bàyéjẹ́ làwọn méjèèjì o wọn ni àwọn tí wọ́n wá jẹ́ elétò ìlera táwọn náà ń lọ́wọ́ sí pálapàla báyìí tí wọ́n sọra wọn di alápàtà èèyàn nípasẹ̀ bíbá wọn yọ kíndìnrín ẹni ẹlẹ́ni wọn ni tọ́wọ́ bá ti àwọn náà òfin ó dìgbò lù wọ́n arábìnrin Patricia yìí ó tẹ̀síwájú ó ní ẹ̀ka tó ń rí sí ètò ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ni wọ́n ti ń fojú wò ó pé bí kínní bó ṣe fẹ́ mọ́ gbilẹ̀ káàkiri ní àwùjọ wa wọn ni agbọ́ pé ẹni ẹlòmíì lè mọ̀ọ́mọ̀ fínú fídọ̀ fúnra rẹ̀ kó fẹ́ yọ̀ǹda kídì rẹ̀ àmọ́ àwọn tí wọ́n jẹ́ elétò ìlera wọ́n ń láti ṣe àyẹ̀wò ara rẹ̀ kí wọ́n sọ fún pé bọ́ ọba ṣe ó léwu tí ọba wá léwu bọ́ bá wù kó yọ̀ǹda nǹkan ara rẹ̀ ṣùgbọ́n o níbi tó bá jẹ́ pé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín ní ẹ̀mẹ́lì nǹkan ti ń da dọ̀bálẹ̀ tí wọ́n yọ kíní ẹ̀ tó fi bá gba onítàn mú yọ dára rẹ̀ lẹ́bi. Hmm ẹni tí í ṣe ọ̀gá àgbà àjọ tí máa ń fowókọ àwọn iléeṣẹ́ sílẹ̀ sínú ìwé ìjọba nílẹ̀ yìí tàmọ̀ sí CAC Corporate Affairs Commission ọ̀gá àgbà àjọ òun ni ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà Senate ti fún ní wákàtí mẹ́rìnléní ogún péré kó fi yọjú bí bẹ́ẹ̀ kọ́ kí IGP ó pàṣẹ káwọn ọlọ́pàá ó lọ rèé gbé ní jàǹtó ló máa bọ̀ ṣé ò sí o ìròyìn yẹn rèé bí wọ́n ti kọ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí senate ni wọ́n ti sọ fún ọ̀gá àgbà yanyan iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà inspector general of police igp káyọ̀dé ẹgbẹ́ tó kun wípé kó mọ̀ múra sílẹ̀ o torí yóò lọ rèé gbé ẹni tí í ṣe ọ̀gá àgbà àjọ tí ń forúkọ àwọn iléeṣẹ́ sílẹ̀ sínú ìwé ìjọba registrar general corporate affairs commission cac ishaq magaji san yóò lọ rèé gbé wá jàǹtòló wá síwájú ìgbìmọ̀ tí ilé ní kọ́wádìí ọ̀rọ̀ kan tọ́jẹ̀ mọ́ nígbà tí ń bá oníròyìn sọ̀rọ̀ lánàá láti Àbújá níbi ètò àpérò kan pẹ̀lú àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà àtàwọn lájọ-lájọ agencies lábẹ́ ìjọba ẹni tí ṣe alága fún ìgbìmọ̀ tó ń rí sí ètò ẹ̀náwó ní Senate Chairman Senate Finance Committee Senator Sani Musa tinú ẹgbẹ́ APC ìlà oòrùn ìpínlẹ̀ Niger òun ló ṣàlàyé pé abẹ́ẹ̀ rí nǹkan ìwà ìfinipéni àtàìfèèyànpèèyàn tí mara oko sanba ń tẹ́wọ̀ gbòòrò àwọn tí wọ́n jẹ́ olórí nídìí iléeṣẹ́ ìjọba yìí gan ó ní ó ti wá ń pọ̀ ó ti ń pọ̀ àrífín ó sì ti tó gẹ orin ọmọ léèfì ó ní ẹ mọ̀ wo nǹkan ní ìsìn aké sí ọ̀gá àgbà CAC kọ́ yọjú láti wá ṣàlàyé àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tí ń bẹ nínú ètò ìṣúná iléeṣẹ́ rẹ̀ fọdún tí ń bọ̀ 2024 bẹ́ẹ̀ kó sì tún wá ṣàlàyé àkáǹtì owó tí iléeṣẹ́ ọ̀hún ń pa tájọ ọ̀hún ń pa tí wọ́n gbé wá fún ìyànnàná àti ìtọpinpin níwájú ilé táwọn sì rí oríṣiríṣi àwọn kòbó kòbó kòbó rajà tí ń bẹ nínú ìwé àkáǹtì ọ̀hún discrepancies lóríṣiríṣi àwọn wá ránṣẹ́ pé ọ̀gá ọ̀gá àgbà CAC ọ̀hún pé kó wá láti wá ṣàlàyé fún àwọn àwọn owó kan àwọn owó kan tó rújú lọ́ba kọ̀ ni ọ̀bá wá àwọn ọmọọṣẹ́ rẹ̀ tó sì rán wa àwa ti sọ fún yín pé ọ̀gá yín la fẹ́ rí àránṣẹ́ pé ẹ̀yìn ńgbà wà ń bi àwọn lọ́gàálọ́gà bíi mẹ́rin tọ́ran wá aṣojú òun níwájú ìgbìmọ̀ tẹ́kótó ilé wípé kí ló dé tọ́gà yín tá a ránṣẹ́ pé òwà ẹ̀ gba lẹ́tà ni wọ́n ní ní tilẹ̀ ń tọ́lọ́hún káwọn ọmọ pàrọ̀ ẹ̀ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn gba lẹ́tà ìgbìmọ̀ yín láti senate àmọ́ wọ́n ṣà ń wá kan mú kan mọ́ kan nígboro ẹnu wọ́n ní lọ́gán ní ìgbìmọ̀ yìí lábẹ́ Musa ni wọ́n mú ọ̀rọ̀ sọ wípé ẹ wo ìròyìn yẹn ní pé ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard fún tòní. ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti ṣetán lájẹ́ kí gààrí ọ̀dọ́pọ̀ pàápàá láti ibi tí wọ́n ti ń pèsè ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ tó ń rí sí ìmọ̀ àràdẹ ìlú Ministry of Humanitarian Affairs and Poverty Alleviation náà ni wọ́n sọ pé àwọn ti ṣetán báyìí pé iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe gàárì tí wọ́n ti ń yan tó ti dẹnu kọlẹ̀ ní abúlé alákòótì níjọba àbílẹ̀ adó-odò ọ̀tà ìpínlẹ̀ Ògùn àwọn ò dìde padà o ìgbésẹ̀ yìí náà ni wọ́n sọ pé yóò túbọ̀ mú ìrètí wá fún àwọn agbègbè yìí tó jẹ́ pé wọn ò níṣẹ́ míì tí wọ́n ṣe ju kásámọ̀yàn gàárì lójoojúmọ́ lọ wọ́n tó jẹ́ pé ibẹ̀ ló tóbi jù gan-an níbi tí wọ́n ti yan gàárì ní ìpínlẹ̀ Ògùn ó ní ìrànlọ́wọ́ yóò dé fún àwọn tó ń ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ ni ara yóò tutù aráàlú tó pé àwọn èèyàn wọ́n ń jẹ gàrí gan o wọ́n ní ẹ̀gẹ́ èyí tí wọ́n ń pèsè ní ibẹ̀ báyìí ó sì jẹ́ ìtọ́ dáa púpọ̀ jù mínísítà Betta Edu náà ló sọ̀rọ̀ wípé sẹ́ẹ̀rì ìgbélárugẹ eléyìí yóò túbọ̀ ran èròǹgbà èyí tí ìjọba gbé kalẹ̀ pé ìrètí ọ̀tun renewed hope láti ìṣàkóso Bọ́lá Tinubu wọ́n ní abúlé alápòtì tí ò ju bíi kéèyàn wakọ̀ bíi ogún ìṣẹ́jú láti ibẹ̀ lọ sí ìpínlẹ̀ èkó wọ́n ní tòsí àgbàrá lòun náà sì wà ó sì jẹ́ wípé tí wọ́n bá pèsè gàrí jáde tán ní ibẹ̀ yóò bọ́ ìpínlẹ̀ ògùn yóò sì bọ́ ìpínlẹ̀ èkó àti àwọn agbègbè bòmí lórílẹ̀‐èdè nàìjíríà baálẹ̀ abúlé alápòtì olóyè matthew àkànbí olúwa lónìí ó kí iléeṣẹ́ ìjọba yìí pé ah ẹ máa ṣeun bí jẹ́ pé àdúrà wọn ó ti gba o torí ojoojúmọ́ làwọn ń gbójú àwọn sórí òkè wọn ni táwọn ọmọ bíi tí ìrànlọ́wọ́ ó ti wá ṣùgbọ́n ìrànlọ́wọ́ pàpà ti dé o hmm. láti ọ̀dọ̀ ìjọba. Hmm. Abọ́ládé hmm. bó jẹ́ gàárì òun gangan lolúborí product ti Nàìjíríà ń pèsè wọ́n lẹ́ jẹ́ gàárì gan à jẹ o à ń jẹ o bá a wà mu à ń jẹ lẹ́bà bẹ́ẹ̀ ni o bá a jẹ lẹ́bà wọ́n tún fi ń ṣe kókóró wọ́n fi ṣe kàṣádà ah! kàṣádà ọ̀ jẹ́ kàṣádà èyí tí wọ́n máa ń gé wẹ́lẹ́ wẹ́lẹ́. ẹ máa mọ arákẹ́lẹ̀ yẹn ò lè fi gàrí dá ganan. kó wá jẹ́ product yẹn nìkan ní nàìjíríà lọ gbajúgbajà tá à ń tà sí. tá a bá mójútó. tá a mójútó dáadáa ẹni ẹ la fi lè mójútó ṣé ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan ṣé wọn ò lè ní eh, gàrí processing factory ah. níjọba àbílẹ̀ èlé ni amọ̀lógún ń di atadélé wọ̀ ẹ̀rín àríyàn yìí. ee àbílẹ̀ bá lágbára tí ìjọba àbílẹ̀ bá lágbára láti lè ṣe irú àwọn táwọn yìí ni mm-hmm wà á rí nǹkan mìíràn mọ owó mhm. owó dà ó tó wá lọ sọ́dọ̀ ìjọba àbílẹ̀ èmi wọn kàwé kalẹ̀ ní láìpẹ́ iná ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ wọn tiẹ̀ ti kìlọ̀ fún iléeṣẹ́ tó ń rí sí àkóso eh, àwọn ìjọba àbílẹ̀ hmm. ministry of local government ẹ má gbójú ṣe wá sí o ẹ má gbó ẹni kí wọ́n máa kó bọ́jẹ́ẹ̀tì wọn bọ̀ wá bá yín bí ìbọn o. ta ni ń kìlọ̀ fúnra wọn. Ọ̀yọ́ state house of assembly wọ́n kìlọ̀ fún ministry of local government ni ẹ̀yin sọ fún ìjọba àbílẹ̀ kó kọ àwọn eh, àbá ètò ìṣúná wọn wọn ò fi ránṣẹ́ sí yín. ṣé constitutional rule ti ń ra wọn ni. ẹ jáde àkàròyìn tàbá kà tán ẹ mọ ọ náà. ok ìdúró de mhm. ẹ tí ẹ jẹ àdúrà wa nù náà ká tiẹ̀ bọ bó jẹ lọ bó jẹ láàrin oṣù kan ká mọ rí nǹkan kíra wa kú rí ẹ tí ò wọ́ <laughs> mo mọ̀ pé ọ̀nà ti gbọ́ ròyìn ayọ̀ bóyá ká. wọ́n wá ní ànkẹ́ congratulation kan ní ìdajì òní wọ́n sọ pé Port Harcourt refinery. Ah ṣé kìí ṣe april fool pé wọ́n yìí ṣe pé wọ́n tó kọ́ ọmọ nàìjíríà ń gbọ́n. Ah. níbo rí i. èmo gbọ́. Port Harcourt refinery ni àwọn òṣìṣẹ́ tí sẹ́bẹ̀ ti ń kira wọn ló ti ó ti gbéra sọ. ó ti gbéra báyìí. Hmm. lẹ́yìn tọ́já sí wípé owó epo gbọ́dọ̀ mọ̀mọ́ tí mo lọ bẹ̀rù mo ń sọ mo nílé ìjọ kọ́kọ́ bẹ̀rẹ̀ adìẹ rẹ̀ ń yé oní àkùkọ mẹ́ta ní ọ̀wà mẹ́rin ọ̀rọ̀ tí n tí ó dòbú bẹ́ẹ̀ o. kí wàá nìtumọ̀ congratulation lè. ní àkókò tó tó àti ìgbà tó bá yẹ. ajá balẹ̀ ajá balẹ̀. ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lálẹ́ wù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìṣọ̀lá GRA phase two agribus stop manata ìwòrò ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ńbẹ̀ àti ibùdó ìtajà tẹ́ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ńbẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn ọ́fíìsì ọ́fíìsì yìí a sì tún ṣe a sì ń ta bullet proof blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ lè pè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè tébọ̀ wọ́n gba ọ́fíìsì n ó tó rajà níbẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ alága ìjọba àbílẹ̀ ìdó ọ̀nàrẹ́bù sheriff adẹ́rẹ̀mí adéọjọ́ ó ti dáhùn sí ìbéèrè àwọn èèyàn agbègbè ẹlẹ́bù nípa ṣíṣàtúnṣe ojú òpópónà wọn ojú òpópónà ọ̀hún eléyìí tó gbéra sọ láti ẹlẹ́ta sí ẹlẹ́bù health center nípasẹ̀ akitiyan ọ̀nàrẹ́bù sheriff adéọjọ́ láti jẹ́ kí gbogbo nǹkan wà nínú ìrọ̀rùn fáwọn èèyàn wọ́n tún gbégbésẹ̀ láti lọ ra àwọn ọ̀dà tí wọ́n ṣí kúrò lórí títì bíi ọkọ̀ mẹ́sàn-án níye wọ́n sì tún ṣàmúlò rẹ̀ fún dídí àwọn ojú òpópónà kó lè bàa jẹ́ kí lílọ bíbọ̀ ọkọ̀ kó tún já gere sí i nínú ọ̀rọ̀ ìmọrírì táwọn èèyàn fi ń kí honorable sheriff adérẹ̀mí adéọjọ́ nílànà ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tí í ṣe igbákejì alága àpapọ̀ tó ń ti akọ̀wé ètò ìṣúná ní aláàka community golden gate neighborhood ẹ̀lẹ́bú arákùnrin kabir adéwálé àti olúfẹ́mi àjàgbé wọ́n ń gbóṣùbà káre láì fún honorable sheriff adérẹ̀mí adéọjọ́ wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí èèyàn àtàtà pẹ̀lú bó ti ṣe tẹ́tí sí ìbéèrè àwọn èèyàn láti àkókò tí wọ́n sì nílò rẹ̀ tó sì bọ́ sójú òpópónà tó yẹ tó dúró rèdígbí àwọn èèyàn tí wọ́n kọ̀ wọ́rìn pẹ̀lú honorable sheriff adérẹ̀mí adéọjọ́ lára wọn ni olùdarí àwọn òṣìṣẹ́ níjọba ìbílẹ̀ ìdó arábìnrin agnes ọlákùnbí òjó tó ń ti adarí lẹ́ka iṣẹ́ àkànṣe ẹnjìníà ògúndélé azeez arákùnrin bello adémọlá jelil adarí lẹ́ka ètò ìròyìn àti kéde sétígbò aráàlú níjọba àbílẹ̀ ìdó òun ló fi àtẹ̀jáde yìí síta olóyè dọ́tọ̀ látúndí ìsúkàwá aláṣẹ àtúndarí ilé kàkà tí yóò joyè ààrẹ balógun máyégún ilẹ̀ ìbàdàn ilé tó kó gbogbo ìlú ti ń ọmọ ìbàdàn ni bàbá olóyè tuntun kúlù ló kàn fa tipẹ́rẹ́ agboolé bàbá yìí ń bàdàn àṣà wálé látẹ̀ńdá ìbàdàn nílé ìyá tó bí yín lọ́mọ ẹ̀hẹ́ yìí ó wá yaba yìí ló joyè chief doctor latunji yusuf lawal aláṣẹ àtolùdarí iléeṣẹ́ kakati ó joyè nìbàdàn ààrẹ balógun mayegun ilẹ̀ ìbàdàn lọ́jọ́ sátidé december twenty three ọdún yìí ààfin olùbàdàn ni ó ti wáyé o àwọn lọ́balọ́ba lóko lóko ọ̀tọ̀kùlú jákọ̀jákọ̀ ló ń bọ̀ ìlú ìbàdàn ń mì tìtìtì bàbá olóyè tuntun olóyè dr latunji yusuf lawal aláṣẹ àtolùdarí iléeṣẹ́ kakati ńlárẹ̀ balógun mayegun ilẹ̀ ìbàdàn tuntun tí ó jẹ lábẹ́ kábíyèsí ọba dr senator mahud ọlálẹ́kan àlíbalógun àlíokùnmádékè kejì olùbàdàn ilẹ̀ ìbàdàn chief doctor olatunji yusuf lawal kakati bàbá olóyè tuntun ewé oyè amórí o àrìnlọ́nà tó dára lọ́nà tó dára. hallelujah ìpéjọpọ̀ mímọ́ ẹlẹ́yìn karùndínlọ́gbọ̀n ti di apostolic church ìbàdàn metropolitan area lọ́nà tẹ́rìtìrì débà wà láyọ̀ jíjókòó níbi kọ̀kọ̀gá ògo ní kókó ìpéjọpọ̀ mímọ́ náà sunday ọjọ́ kẹrìnlélógún sí tuesday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí. bá dárò ló mú àmì lójú lórí ìbá wọn lánàá níbi tí eh, àwọn bíi eh, mẹ́tàlé ní àádọ́fà tí wọ́n ti tún fẹ̀yìntì nínú iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè nàìjíríà. tọ ngbọ tí mẹnu bá wọn hmm. ẹ jẹ́ kí èmi ó sún sọ wájú bàbá kúmúyì ti sọ pé kò bá ìlànà bíbélì mu o pé kí akọ ọmọ fẹ́ akọ kábo náà ó sì máa ṣègbéyàwó pẹ̀lú abo same sex marriage kò bá ìlànà bíbélì mu ẹni tí í ṣe alábòjútó gbogbogbò fún ìjọ dípà e Deeper Christian Life Ministry Baba William Kumuyi àná ló sọ̀rọ̀ síta pé ìlànà mímọ́ ṣègbéyàwó àbí kí olùṣọ́ àgùntàn kí ọmọ so akọ àti akọ pọ̀ bíi ọkọ àtaya kó sì máa so abo àtabo pọ̀ náà bíi lọ́kọláya ó ní eléyìí ìlànà kọ́sọ́ńgbó kúrò lójú òpó bíbélì ni ó nítorí pé Kristi tí ó wá sáyé láti wá kú fún ẹ̀ṣẹ̀ aráyé kò sọ eléyìí fún wa pé ká mọ̀ rìn nílànà bẹ́ẹ̀ kó tó di pé ọ lọ sí ọwọ́ ọ̀tún bàbá ẹ̀ ó ní fún ìdí èyí gbogbo ẹnikẹ́ni tí ó bá ń lọ́wọ́ nínú bẹ́ẹ̀ kó ti mọ̀ pé lórí ọwọ́ òun lòun wà o ìpàdé ó di inú náà léru ni níbi tí àwọn tí wọ́n ń ṣègbéyàwó ẹlẹ́sìn mìíràn tí wọ́n ó ti máa jíhìn iṣẹ́ ìríjú wọn hmm. punch lọ jábọ̀ rẹ̀ ní àyà àjẹta Tuesday wípé Pope Francis wọ́n ti ní kí àwọn olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì kí wọ́n máa fún àwọn lọ́kọláya akọ àtakọ abo àtabo tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn di lọ́kọláya kí wọ́n máa fún wọn ní ìbùkún àdúrà kí wọ́n di bẹ́ẹ̀ àmọ́ o tí ọ̀rọ̀ míì tún padà jáde sí inú ìwé ìròyìn pé ẹ báwọn kọ́ ni pope sọ ọ̀tọ̀ ní kìnnìkan kìnnìkan àmọ́ lónìí bàbá kúmúyì inú ìwé ìròyìn ti sọ̀rọ̀ pé kò bá ìlànà bíbélì mu pínpín bíi ti wòlé ọmọ ní ìpínlẹ̀ ìpínlẹ̀ Ondo àwọn tó jẹ́ òṣìṣẹ́ ilé iléèwé Rufus Giwa Polytechnic wọ́n ti fọnmú báyọ̀ pé owó oṣù mọ́kànlá tí ìjọba ò fáwọn àwọn fẹ́ gbà á lẹ́yẹ ọ̀sọ́kà ni o hmm. níṣẹ́ náà ni wọ́n wá gbé ẹ̀hónú jáde báyìí ní àná o láti sọ fún ìjọba àti àwọn aláṣẹ wípé ebi ń pa àwọn o kódà wọ́n bẹ̀rẹ̀ sí kọrin arò ni láti inú ọgbà àwọn báyìí wọ́n tọ̀ ọ́ jáde síta wọ́n tún tọ̀ padà wá sí inú ilé ìgbà táwọn oníròyìn tí wọ́n ń bá wọn sọ̀rọ̀ tààròtààrò òun náà ni wọ́n fi ń sọ̀rọ̀ pé o ebi ń pa àwọn o ìyà sì ń jẹ àwọn àwọn ṣe iṣẹ́ àwọn ò rí owó àwọn gbà o. bákan náà wọ́n ní àjọ EFCC àjọ tí ń tanná wádìí àwọn oníwà àbàjẹ́ lórí owó náà àtọrọ̀ ajé wọ́n ti tú dókítà Olú Àgúnlóyè sílẹ̀ báyìí o wọ́n ní kọ́ máa lọ sí ilé náà lẹ́yìn ìgbà tí wọ́n ti ké sí pé kọ́ wà fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé ni ló sọ pé àná ni wọ́n ní kí dókítà Olú Agúnlóyè kọ́ máa lọ sí ilé náà tó pé ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ìlàjọ EFCC ti kéde pé à ń wá o bẹ́ẹ̀ bá rí ẹ sọ pé à ń wà lórí kìsìnì ẹ̀sùn iṣẹ́ àgbàṣe ìpèsè iná ọba tó ní í project tí wọ́n sọ pé owó wọn mọ̀ lọ bíi bílíọ̀nù mẹ́fà dọ́là ni wọ́n sọ pé kọ́ wá ṣàlàyé o ipa wo lòun náà kó níbẹ̀. ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì ti ṣe tán láti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ kan tí ó wádìí àṣemáṣe tí wọ́n fẹ̀sùn rẹ̀ àṣìbí tí ẹ ti láǹfààní àti máa darapọ̀ mọ́ Samson Akíndélé tí ń délé fún Isaac Brown lórí ètò ọ̀hún èmi àti Samson Akíndélé òun náà ni a tún ṣe kọ̀lábò bí ìṣe wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó fi jẹ́ pé bí ọ̀rọ̀ kan máa ń ṣe yàjóyàjó yakinlala yakinlala láàrin ìlú lórílẹ̀‐èdè àbí nípínlẹ̀ wa àsáré máa ń mójútó lédè èbó àti ní èdè gẹ̀ẹ́sì kí ó lè bá a jẹ́ àsọyé àti àsọyè èmi àti Samson Akindele á situation room á ti bẹ̀ bọ́ sí orí ètò ojúkojú ni ní eh, òwúrọ̀ mọ́yálẹ̀ ta tòní ọ̀rọ̀ Agodi Abọ́ládé hmm. òun náà ni kókó lọ́rọ̀ Agodi Parks and Gardens kí ló bá dé lábẹ́ àkòrí tá a ti máa yànnàná ọ̀rọ̀ òótọ́ wo ni bẹ́ǹdì ọ̀rọ̀ tó ti da wuyewuye yìí hmm. kí ni ìdàrúdàpọ̀ ọbẹ̀ tí òye oníwà tẹ́lẹ́yìn kí gan lọ́rọ̀ Agodi Gardens yìí kí ló fi kan àyíká àti agbègbè tá a mọ̀ sí environment the truth the confusion and the environment english òun láàmú sọ lórí agodi parks and gardens. kí ló sì tún fi kan àwọn ọmọ jàǹdùkú tí wọ́n lọ lè bá àwọn tí wọ́n ń fi ẹ̀hónú hàn tí wọ́n ń san wọn ní àbádà níbẹ̀ tí wọ́n ń lù wọ́n. a lè má ti pè wọ́n ní ọmọjà ó lè jó òṣìṣẹ́ ìjọba ní ọ a lè má ti pè wọ́n ní ọmọ jàǹdùkú ó lè jẹ́ pé láàrin òṣìṣẹ́ ìjọba àti àwọn tí ń fẹ̀hónú hàn lọ́rọ̀ ti. Eh, bóyá nìjà fi dé. nìjà fi dé ok ìwádìí wo ló ti wá jẹyọ lórí ẹ̀ òtítọ́ wo ló jẹ jáde nínú tó ṣẹlẹ̀ o. ara ń ta fẹ́ sọ nù. ok tọ já dìde. ẹ jẹ́ èmi ò dìde ìwọ ni ó bá rẹ̀ dìde. bó o dìde ìwọ ni mo ti bẹ̀rẹ̀ tó. ah ok ok o tún ti bẹ̀rẹ̀ tó mi. ẹ já yọ̀ǹda fún yín ẹ gúnlẹ̀